ẹni fẹ́ kú padà ẹni máa sí ẹ má tó mọ̀ pé ẹ má tó mọ̀ ta pílékeleke bá ń wá ná ọmọ ẹ̀dá ìjà ń bọ̀ ẹni ò mọ̀ ọ̀nà sóhun náà mímì ọ̀nà ẹni mọ̀ ọ̀nà wá ń kọ́ bírìn nínú igbó ẹni nọra ẹ̀ tó bú sẹ́kún yẹ ká kí pẹ̀lẹ́ ṣá ẹ ká máa wòye bọ̀ o. àkọjá òfin jàmbá ta fún jàmbá para o jàmbá ẹni fẹ́ kú pàdé ẹni máa sùn. wọ́n pàdé ara wọn ẹ máa tó kù pé ẹ máa tó kù. wọ́n pàdé ara wọn abilékeleke bá ń wá. jàmbọ̀ o jàmbọ̀ o ìjà ń ọ̀rọ̀ ilé ayé má ti gbà ká gbọ́n nínú ó má ti gbà ká gbọ́n níta tóbi ayélujára ọ̀rọ̀ ìfẹ́ kìṣẹ́ ti pa ọkàn nífẹ̀ ń gbẹ́ tipátipá kọ́ ẹni máa gbọ́n bí ẹni sọ mi ò tí ì rí i àkọjá òfin àkọjá òfin jàmbá ta fún jàmbára o jàmbá ta fún jàmbára o ẹni máa sí ṣínà ìrànwọ́ ẹ má tó mú òye ẹ má tó mọ̀ ta pé gẹ́lẹ́gẹ́ bá ń wá lọ́mọ ẹ̀dá ẹ dákun ìjà ń bọ̀ o abẹ́rẹ́ ayé o ẹ̀dá òwe àkọjá òfin àkọjá òfin jàmbá ta fún jàmbára o jàmbá ta fún jàmbára o ẹ máa tó mọ̀ ẹ máa okay. ah mo dẹ̀ tẹ̀ kó lọ́dọ̀ bọ̀bọ̀ yẹn láì. ẹ eh, o ti sọ fún oh great wow ah, everything wa alright though. adúpẹ́ sáà. great ẹni èmi ní láti rush débi kan pàtó no worry i'm here. Mm, just like that. kí ló ṣẹlẹ̀ o tell me cab gbé wa ó dẹ̀ wà níta fún wa lówó. Uh, okay next time tá ti ríra mo máa ṣe gbogbo ẹ̀ papọ̀ right away i just need to rush okay. ṣé wà. ẹ ṣe gan sa. Ah, ṣùgbọ́n mo sọ pé next time yìí tá máa tún rí wọn báyìí báàgì mi máa kún báyìí wọ́n máa kún sílẹ̀ ni. wo tó ṣe rí ọkọ màlẹ́kì yẹn owó wà lọ́wọ́ wọn gan o wọ́n ṣe rí jáńjálá yẹn tó ṣe ṣe mí ni tó ṣe jẹ́ǹtù yẹn owó burúkú ó wà lọ́wọ́ tó bá dénú compound wọn báyìí wọ́n tò mọ́tò lọ rẹ̀rẹ̀rẹ̀ ni àmọ́ comp muslim ni wọ́n bàbá wọn ó máa wọn àfa ńlá yẹn àmọ́ àti bàbá àtọmọ owó burúkú ó wà lọ́wọ́ wọn. ọ̀gá ah, wọn dẹ̀ look nice o. Mm-hmm ká máa wòye bọ̀ o. àkọjá òfin. jàmbá ta fún jàmbá para o. jàmbá ẹni fẹ́ kú pàdé ẹni máa sùn. wọ́n pàdé ara wọn. ẹ máa tó mú pé ẹ máa tó mú. wọ́n pàdé ara wọn. fílékeleke o. ìjà o. ìjà ń bọ̀ ọ̀rọ̀ ilé ayé ó mà ti gbà ká gbọ́n nínú. tó ṣe ń rí ọkùnrin màlẹ́kì owó wà lọ́wọ́ wọn gan-an hmm? wọ́n ṣe rí jáńjálá yẹn tó ṣe ṣe mí ni tó ṣe gentle yẹn owó burúkú ó wà lọ́wọ́ tó bá dénú hmm. compound wọn báyìí wọ́n to mọ́tò lọ rẹ́rẹ́rẹ́rẹ́ ni. àmọ́ kong muslim ni wọ́n bàbá wọn ó máa wọn àfáà ńlá yẹn àmọ́ àti bàbá àtọmọ owó burúkú ó wà lọ́wọ́ John lọ. John. Ah, ṣé kò sí. Eh. lẹ́yìn wọ chain ló wọ sag Eh. kí lẹ fẹ́ rí fún. rìhásà ṣé inú church wà Ah náà ah, dẹ̀ lọ. church lẹ múra báyìí ẹ jẹ́ kí dáàdi John ò sílé. ẹ lọ ẹ tí dáàdi bá rí yín kọ́. Ah. fọwọ́ bá tẹ́ rí mọ́. kò sí lé èmi lẹ̀gbọ́n ẹ̀ èmi lọ́ọ́ bí lé. Ah, ah. ọmọ ilé wọn kàn fi nǹkan téèyàn ń rò báyìí téèyàn ń rò jẹ ni bóyá sag. ìjà ń bọ ọ̀rọ̀ ilé ayé ó má ti gbà ká gbọ́n nínú ó má ti gbà ká gbọ́n níta tóbi ayélujára ọ̀rọ̀ ìfẹ́ kìí ṣe ti pa ọkàn ìfẹ́ ń gbẹ́. Hmm? ṣó ti gbé síkìtì ni. ìgbà tí mo débi tó ti ta ọ̀nà sọ pé omi ti tán. omi tán. Hmm. ibo ni o wá omi lọ tán ti sọ pé omi ti tán. ọ̀dọ̀ mọ́mì tún ìsinmi yá àbèjì. Mariam. Hmm? kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀ mọ́mì twins náà sọ pé omi ti tán eh, ah, ah. bọ́ eh, èmi àti ẹ mọ̀ pé mọ́mì twins gangan ni ló ń produce omi so báwo lomi ṣe fẹ́ tán. Eh, wọ́n mi ti tán kí ló tó ń question mi náà ó dẹ̀ ń question mi ṣé omi ti ṣe ṣé omi ti tán wá jẹ́ṣẹ̀ ni wọn ò lómi mọ́ náà nìyẹn. Ah, ọ̀rẹ́ ò wáyé mi mọ́ òun nítorí pé ìgbà tí mò ń lọ sísàlẹ̀ lẹ́ẹ̀kan mo ní pé jẹ́ ká jọ lọ sísàlẹ̀ ká lọ kíyàn mo ní náà ìwọ lè lọ o ẹsẹ̀ ń wẹ́ o ò tẹ̀ lè lọ kíyàn ò tẹ̀ lè stop ààrẹ rárá because zoda pórí gan ti fẹ́ máa fọ́ ẹ̀ mo ò dẹ̀ tí ì lo ten minutes nísàlẹ̀ yẹn ló dé bó dẹ̀ ṣe dé báyìí tó ṣe rí ọkọ̀ màlíkì báyìí ṣe ló bẹ́ mọ́ wọn. ibo ah, ah! èmi ò bẹ́ mọ́ wọn o ah, mo kàn rí wọn mo kàn kí wọn kó má dà pé èèyàn wọn rẹ ni o ṣé mo bẹ́ mọ́ wọn ni mi ò bẹ́ mọ́ wọn nà ó Ah, ah, ṣebí ṣé kọ̀ọ̀kan máa wá kọ́kọ́ wá síbí báyìí kéèyàn má tẹ̀lé ṣe highest wọn àbí nǹkankan ah, téèyàn bá kí wọ́n sì ń gba ènìyàn lọ́ máa sọ pé èèyàn ní ìgbéraga kí ló ṣẹlẹ̀ gan. Mariam mm. òkè hmm. o. àkọjá hmm. òfin jábàtà fún jàǹbára ẹni fẹ́ kú pàdé ẹni máa sìn ẹ máa tó mọ̀ pé ẹ máa tó mọ̀ ta bí lékeleke bá ń wá lọ́mọ ẹ̀ga ìjà ń bọ̀. ó dẹ̀ ní sùúrù ó dẹ̀ ń rọ̀ṣì lọ. Ah, ah. kí ni ṣáà ti kírun tán ni. bí a ṣe ní sùúrù díẹ̀. kí la fẹ́ máa ní sùúrù ṣe. Ah, kí la fẹ́ máa dúró ṣe ń bíbà á gbàdúrà tán kí ló wo nígbà tá à ń wọlé lẹ́ẹ̀kan yìí mo kàn ń wo oríṣiríṣi mọ́tò ládùúgbò yìí mo ti yìn fún àìkọ́ àwọn èèyàn gidi ló máa ń wá sí mọ́ọ̀tì yìí o. àwọn èèyàn gidi ló máa ń wá síbí báyìí o ò tiẹ̀ rí nǹkan kan léèní rárá o ah! Ah, ṣebí first time tó ṣiṣẹ́ máa wá lélẹ̀ hmm, wo nígbà míì báyìí bí èrò ṣe máa ń kó tó èrò máa kún gbogbo bí ni wo jẹ́ ká fi gbogbo yẹn lẹ̀ tó bá tún wá ní next week wá ọ̀rẹ́ ọkọ yẹn nìyẹn. Ah! bọ́dá malik ẹ̀rọ sà. uncle malik. àwọn eh, ami alekun salaam àpò ìbàdàn náà eh. àwa ni díẹ̀ díẹ̀ a tún mọ ríra. ọ̀rọ̀ àìsà. ọ̀nà bò lẹ́ ń gbà sà. cms lèmi ṣe ń ẹ jẹ́ abáyọ̀dé cms. Ah, ah. uh, um, vi. ọlọ́run ẹ jẹ́ ká tẹ̀lé yìí ọ̀nà tẹ́ ẹ̀ ń lọ náà yìí là ń lọ. miriam onuwa ò gba vi. gbogbo vi já a dẹ̀ drop wa sọ́nà. Ah, onuwa ò gbàbẹ̀ rárá. ẹ jẹ́ tún nílé tẹ̀lé mi. ẹ nílé tẹ̀lé mi nítorí. Um, vi gangan ni final destination mi bọ̀ èmi máa ṣìyà ní Bọ̀dé Thomas màdé ṣe ló bí five hours níbẹ̀ kó tó di pé mo. Ah, ah, ẹ má wọrí amadode yìí sínú mọ́tò just few hours ó ti wà òkè ẹ̀dẹ̀ wind down fún ah, ah ká dúró dé wọn nínú mọ́tò fún five hours kí ló dé kí ló ṣẹlẹ̀ ń bó la ń lọ ọ̀nà wa ò gbá gbogbo ọ̀nà yẹn. ní kọ̀ọ̀kan tá à ń ṣe. ẹ má jẹ́ kí n délé ẹ̀yìn tí. ẹ tẹ́kẹ̀ ara yín. ó dàbọ̀ sà nígbà tó sọ pé ká máa tẹ̀lé wọn lọ ọ̀nà wa ò gbà bẹ́ẹ̀. bọ̀dé Thomas bí àìkílà ń lọ ṣe lọ́nà ọbẹ̀ yẹn sójú ọ̀nà lè wa ni a ṣe tẹ́lá tó fẹ́ lọ sí bọ̀dé Thomas ó sì di next week. ìdí àlọ́lẹ̀ ìdí àlọ́lẹ̀ adélọ́kẹ́ nìyẹn lẹ̀. ká lọ́lẹ̀ láìṣe ọjà àná lẹ̀. kò sí wàhálà ó ti yé mi. ó dàbọ̀ sà. oh God. Miriam já lọ já lọ. Miriam ó lè fi wọ́n lè kàn máa lọ. Ah! Ah! Jàmbá ta fún jàmbára o, jàmbá ta fún jàmbára o, ṣínà ìran ẹ̀ tó mú òkú yẹn lọ ní mọ̀ọ́ta lọ́dọ́ kélékè máa ń wá náà ọmọ ẹ̀dá. Ẹ dákun ìjà ń bọ̀ o, abẹ́rẹ́ ayé o. Olórí burúkú máa lè léyìí o. Ọ̀nkú máa lè kẹyìn ni. Ah wọn ò dẹ̀ lè mọ́mọ́ ṣe wọn ò ṣe intentionally gbogbo nǹkan tó. kí ló ń sọ lẹ́nu ẹ̀ ah, ah, à ń jà nítorí àjà àjà níta ló ń jà lẹ́kùn ṣé kọ̀ọ̀kan ni gbogbo omi tó pọ̀ jù ta sí lára ni. má wọrí nípa tèmi mi wà òkè máa fọ aṣọ mi tí n bá délé ah it's okay ẹ má wọrí. àná àwa òkè. àwa ah, òkè àwọn bọ̀sì ẹ lè gbé wa lẹ́yìn àwa òkè. Oh, okay. ẹni ò mọ̀ ọ̀nà o ṣóun náà ń bèèrè ọ̀nà o ẹni mọ̀ ọ̀nà wa ń kọ́ tí rìn nínú igbó nínúra ẹ̀ tó kú fẹ́ mú tó yẹ ká kí pẹ̀lẹ́ ká tó tó báyìí tó tó báyìí ẹ jẹ́ ká máa wòye bọ̀. ọ̀nkú malik máa ń tọ́jú ẹ̀ gan-an. àbí o ti wá bọ́ sínú ọlá báyìí. Ah, àfi máa bá mi dúpẹ́ lọ́wọ́ malik o wo ó ń dráì fún mi tó jẹ́ wípé ah má ṣe jẹ́ kí n máa sọ. èmi gan rí bẹ́ẹ̀ láti ibi tí mo ti ń wọlé bọ̀ láti ìsàlẹ̀ tí mo fi dókè. kí ló fẹ́ jẹ kí ló fẹ́ mu wo tó bá rí àwọn hard drinks tí mo ṣe. awúsùbíláì mi náà ṣẹ́ta ni ìwájú ẹ olúwa ìyá mi yéṣu ah, ah, ah. mi rí àwọn àtìgbà tó ti dé mùsùlùmí ni mo ti ń kọ ẹ ní gbogbo àwọn nǹkan yìí àmọ́ ò fẹ́ change ìwọ náà wúra aṣọ tó wọ̀ nsìn ah, ah. tọ́ǹkù màlẹ́kì bá ń bọ̀ nsìn nǹkan tọ́rẹ̀ wọn kan tẹ̀lé wọn lẹ́yìn tó ń wá báyìí báyìí ó mọ̀ wípé bó ṣe wà yìí bíi pé wòwò ló wà ní. bó kò sí nǹkan tó bá dì nǹkan tí mo wọ̀ yìí náà. ah ó bá dì aṣọ tó wọ̀ yóò dà kó bójú mu. Ah. gbogbo ara ẹ ló wà ń tà yìí ẹ ìwọ náà wò bó ṣe ṣórí sílẹ̀ ṣó mọ̀ wípé àwọn màláìkà kan wà tó yẹ pé wọn ò kí ń fojú rírun obìnrin ń ta báyìí ni kó dáa. Ah, wo ó dáa kí ló wáá fẹ́ jẹ wò kí n tó lè jẹun tàbí mu kankan nínú ilé wà á kọ́kọ́ wọnú ilé lọ́nà wà á lọ change aṣọ tó wẹ̀ wà á dẹ̀ borí ẹ̀. Ah, màá tún máa borí níta màá tún máa borí nílé ó ga ọ. o ṣe ọ̀rẹ́ mi. <laughs> ìjà ń bọ̀ ọ̀rọ̀ ilé ayé ó mà ti gbà ká gbọ́n nínú ó mà ti gbà ká gbọ́n níta torí ayélujára eh. ọ̀rọ̀ ìfẹ́ kìí kí bá ìfẹ́ ń bẹ́ẹ̀. Ah, I need to rush because I'm running late already. Mo ní láti máa lọ síbi iṣẹ́ báyìí. Hmm. If we do not see ni next weekend, I'm uh, definitely running upper weekend. Oh, two weeks long long to pay you now. Iṣẹ́ ni, mo ní láti And then if you left to go on the trip with me, that's that's fine. Ghana and Biba in Monlo, so that's not a problem. I don't mind. Really? Yeah. Ah. Okay, yeah, we'll talk about it over WhatsApp then. We'll talk him a message. Mama Kele. Trust me. I'll miss you. I'll miss you too. You say what? Ẹ tó kún sẹ́kún yẹ ká kí pẹ̀lẹ́ ṣá ẹ jẹ́ ká máa wòye bọ̀ o. Àkọ́jà òfin jàmbá ta jàmbá para o. Ẹni fẹ́ kú pàdé Wọ́n pàdé ara wọn. Ẹ máa tó mú òpè ẹ máa tó mú òpè. Wọ́n pàdé ara wọn. Bí bá ń wá ìjà ń bọ̀ o. Ìjà o. ọ̀rọ̀ ilé ayé ó mà ti gbà ká gbọ́n nínú ó mà ti gbà ká gbọ́n níta tóbi ayélujára ọ̀rọ̀ ìfẹ́ kìṣẹ́ ti pa ọkàn nífẹ̀ ń gbẹ́ tipátipá kọ́ ẹni máa bí ẹni sọ mi ò tí ì rí i akọjá òfin akọjá òfin jàmbátà fún jàmbára o jàmbátà fún jàmbára o ẹni máa sí ṣínà ìrànwọ́ ẹ̀ma tó mú òye lọ́dún mọ̀ tá a bẹ̀rẹ̀ kélékè bá ń wá ná ọmọ ẹ̀dá ẹ dákun ìjà ń bọ̀ o abẹ́rẹ́ ayé o ó ti jáde wọn lọ́wọ́ àtọ̀tún wa tó sì ṣẹ́rí ṣẹ́rí ibi tán bá já ṣẹ́rí ibi tán bá dẹ́ ó já lóun o kẹjọ máa ràn ìgbẹ̀yìn náà ni sóhun máa ráyè ẹ̀dá òwe. àkọjá òfin àkọjá òfin jàmbá fún jàmbára ọ jàmbára ọ bàjẹ́ ní màá sí ẹ máa tó ẹ máa tó mọ̀ ẹ máa tó kẹlẹ́kẹ́ mọ̀ tá ìjà ń bọ̀ o. Walaikum salam. How are you? I'm fine. How are you from? Alhamdulillah. Great. Ah, ah Malik, kí ló ṣẹlẹ̀? O ò dúró bá mi sọ̀rọ̀ rárá. Ó ti pẹ́ tèmi àti ti ríra náà. Ṣé o ti rẹ̀ mí ni? Bí mo ṣe ń lọ iná inú yàrá ni mò ń lọ, a lè má sọ̀rọ̀ lọ sókè náà. Kàn bísí mi ọkọ mi ṣe wọn kẹ. fine. ìwọ náà ni mo ń bá ṣe ètò breakfast ní oh, báyìí. such a talent. Thank you. <laughs> um, Má jẹ́ stress it too much because I'm running late already. I really need to rush, so I won't be able to take the breakfast. Okay. Ah, ah má ṣe yẹn fún mi má tún ṣe yẹn fún mi lé ní báyìí yẹn eh? ó ti di three consecutive breakfast tó ti jẹnu lé kí ni mo ṣe fún ẹ ṣé mo ṣe ẹ ni ẹ ó dẹ má bínú. àwùjọ bìlà àmì náà kí ló torí báyìí kí ló torí báyìí ó ṣe máa ń kí ló tó máa ń ka gbogbo ọ̀rọ̀ tí ò jẹ́ kó kà tó máa ń kà mo ti late ní sórí gbogbo ẹjọ́ tó tún rò sí gan mo tún late sí ni so let me just go. ẹ mọ̀lẹ́ yé mi ẹ́ èmi náà kí ni kí n ṣáájú òfin ni ṣáánú fún mi ẹ́ ó ṣáánú fún mi kó tiẹ̀ bébí náà jó ń jẹ mi. Ah, àná òun ro ẹjọ́ o òun ah. ro ẹjọ́ o sórí gbogbo bó ṣe gbogbo ẹjọ́ burúkú tó tún rò sí ń ṣe ni mo tún late sí i let me just go okay. malik jọ nítorí olóhùn ewúde ṣàánú mi ṣàánú fún mi náà ẹ ibi kan náà lèmi náà ṣáà ti jáde kò jó oúnjẹ mi ṣé ṣé mo fẹ́ fi nǹkan sínú oúnjẹ ni ẹ tí èrò láìfẹ́ tó wà láàrin mi àti ẹ ṣàánú fún mi jọ nítorí olóhùn kọ́ mi. kòkò jẹun bá mi jẹun ó dà jẹ́ kí n gbé sínú wọn máa fún ẹ kó gbé dání kó kó gbé dání kó jẹun kíyàwó ẹ kí ẹ ń pa ẹ mo nífẹ̀ẹ́ ló jẹ́ kí n máa mo ṣe ṣàánú mi náà. ajiya amina. ẹ kókó woman, the most beautiful woman. Hmm? <laughs> I'll eat the breakfast tomorrow. I have to miss today so I can. Okay, nísìnyí nísìnyí náà jẹ́ kí n bẹ̀rẹ̀ sáré fi sínú owó mà kò gbé dání in case tèbi bá ń pẹ́ ó mọ̀ kí ṣe fi kò sí ọkọ mi kò ṣe gan mo o. ìjà ń bọ̀ ìjà ń bọ̀ ọ̀rọ̀ ilé ayé ó máa ti gbà ká gbọ́n nínú ó máa ti gbà ká gbọ́n níta torí ayélujára dára ọ̀rọ̀ ìfẹ́ ìtẹ̀júgbà ọkàn ní ìfẹ́ àǹtí ẹ rọ̀bà ẹ káàkiri. Eh, ẹyin náà ni mo wá bọ̀. èmi kẹ̀mí mọ ah, yín máa. máa mú wọ̀nyí àǹtí Mary. ìyá ẹ̀sẹ̀ mi ni Mary. àǹtí Mary <laughs> ẹyin ni mo ń bọ̀ mo tọ̀. ẹ ká sàn yẹ sàn ẹ jọ ẹ orúkọ tèmi ni àmì náà tẹ̀sán ẹ mọ̀ mi ẹ mọ̀ mi gan ẹ mọ̀ mi ṣé mọ̀ mi Mr Malik ẹ sọ. ẹ ọkọ mi ẹ mọ̀ Malik ni ọmọ Malik o ọmọ Malik dáadáa jọ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run ọba tí mo sì mo fi wá bẹ́ẹ̀ ni o fi ọkọ mi sílẹ̀ o fọkọ mi sílẹ̀ tó bá fẹ́ wá lá fọkọ mi sílẹ̀ o bí tí mo ṣe wà mi ò gbádùn ah! mi ò gbádùn o ebi tí mi ò gbádùn dé tọwọ́ bọkọ mi ò dẹ̀ ti tọwọ́ bò dẹ̀ ti tọwọ́ bẹ́ẹ̀ ṣú ọ fọkọ mi sílẹ̀ o fọkọ mi sílẹ̀ o tó bá fọkọ mi sílẹ̀ tó bá fọkọ mi sílẹ̀ ayé yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ sí ni bàbá jẹ ni ayé bàbá jẹ pátápátá ayé bàbá jẹ ni o wọn máa bàjẹ́ ṣùgbọ́n kí ló ṣe kí ló ṣe tó ṣe am àbí ọkọ ni Mary. no mímí kọ́ ni Mary Mariam. Mariam lórúkọ ẹ Mariam lórúkọ ẹ gèlè orí ẹ̀dá ló gbé wíìgì sórí sí gbogbo ẹ̀ṣẹ̀ yẹyẹyẹyẹ tó wọ jíìsì bí òkìrìkà yìí ìwọ́n mọ̀ wẹ̀rẹ̀ yìí òun ní Mariam ẹ̀dálẹ́rú dálẹ́rú olórí burúkú wọ́n mo ń bọ̀ wá bẹ́ẹ̀ mi ò tiẹ̀ ní business pẹ̀lú ásìdì tí mo gbé wá eh? òun lèmi àtẹjọ ní business. ásìdì ah, kẹ ló rọ́jẹ̀ mi. Ah! Ah, ásìdì yẹ mo kú ọ Yes. yẹ ẹ ẹ lọlẹ mo lọ lọ. Yes. ẹ níbo mi ò yẹ lẹ́yẹ ọkọ mi ó lè ó lè. How could you do this to me? Ah, Malik, ìkà ni ẹ́, ìkà ni ẹ́. So you are married. You are a liar kí ló tó ṣe sọ fún mi pé o ti marry ah, o ní láti rí nǹkan tí ìyàwó ẹ̀ fojú mi rí ó máa fẹ́ dá ásìdì yẹn sí mi lára díẹ̀ ló kù náà kí ló tó wọ́n ṣàlàyé fún mi pé o ti marry ṣé máa dé àwọn understand ẹ. o ní láti calm down I'm close to forty you should realize that I should be married too. akérèdò ah, ṣe wá ṣàlàyé fún mi pé o ti marry ah, báwo ni fẹ́ mọ̀ nígbà tó o bá sọ fún mi. see calm down okay see ìyàwó mi ni okay I know how to handle her I will handle her and nothing is gonna happen to you. tó bá lọ ṣe mí lè ṣe nǹkan. Eh, we mi ò fẹ́ wàhálà o mi ò fẹ́ kú o Eh, kí ni o ní láti rí bó ṣe ń ṣe wo ó fẹ́ máa embarrass mi díẹ̀ ló kù náà. ẹni kò fẹ́ ara ẹ she's my woman èmi ni mo fẹ́ sílé náà I will make sure I talk to her and then I'll make sure that you are safe. Oh, <sighs> it's okay. Everything is under control, okay? Charlie, hmm. wọlé lọ sùn báyìí. Ẹ eh? níbo o ò lè sún bíbá ìlàlẹ̀ yìí o. Ìyá kò tètè wá máa lọ lé bìkọ́ síyàwó ẹ̀ bá wá ẹ̀ tí ò bá rí ẹ̀. Èmi ló máa máa wá máa wá tírèsì kiri mi ò dẹ̀ fẹ́ wàhálà tètè máa lọ lé Where have you been all my life? What do you mean by that? Your kind is rare. Ìbúbìnrin ní ìwọ kọ́ ló soro lálápọ̀nlé. Pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà, ó ṣe feel pé I should go home. Ìbúbìnrin ìwọ náà, kí ló dé tí wò ó ṣagídí? Mi ò fẹ́ wàhálà ni. Mi ò fẹ́ wàhálà tètè wá máa lọ. You're just a beautiful woman in and out, trust me. Stop it. Kí ni? alájà Maria. ṣé wàá máa lò lé. Ah, ah. ńlá. Ah, má ṣe rí kiri wàá máa lọ. ẹ̀ ń gbórí bí fúngbà díẹ̀. in just five minutes. Eh, jẹ́ ká pọ́lọ́ tiẹ̀ tuntun náà súnmọ́ bí wọn. <laughs> tó bẹ̀ jù. ẹni ò mọ̀ ọ̀nà ṣóhun náà ń bèrè ọ̀nà ẹni mọ̀ ọ̀nà wá ń kọ́ bírì nínú igbó nínàra ẹ̀ tó bú sẹ́kún tó yẹ ká kí pẹ̀lẹ́ ṣá ẹ jẹ́ ká máa wòye bọ̀ o àkọjá òfin jàmbá ta jàmbá tààrà o. ọkọ mi wá kí ló ṣẹlẹ̀ kí ló lọ ṣáàjà ni. àjà. mo ní kó wá jẹun. náà mo ti wà ókè mi ti jẹun. mo ti wà ókè báwo àbò fẹ́ sọ fún mi pé o máa lọ fresh milk wá padà sí sálẹ̀ wá. Ah, subhanallah ṣó ní problem ni ah ṣé nǹkan ṣe ẹ́ ni mo ní mo wà òkè mo ti jẹun ó ní nǹkan mi tó fẹ́ gbà bẹ́ẹ̀ ni. kí ló bá débi ọ̀rọ̀ insult báyìí why you insulting me. ọ̀nà wo ni mo gbà insult ẹ. Malik Malik o ti bẹ̀rẹ̀ o o ti bẹ̀rẹ̀ o ẹ o tún ti bẹ̀rẹ̀ wà lẹ̀ o. kí ni problem ẹ gan. ọlọ́jọ́ lọ́dọ̀ àwọn girlfriend ẹ ní àbí. ṣé o fẹ́ gbọ́ nìyí. ibẹ̀ ni mo lọ jẹun ni. ibẹ̀ ló ti lọ jẹun. bẹ́ẹ̀ ni. what do you mean by that? no you go go go lórí ẹ̀ sọ fún mi pé ọlọ́jọ́ lọ́dọ̀ àwọn girlfriend ẹ. mi dé irú kí lélẹ̀. Amina. Yeah. You slapped me. ṣé mo pẹ́lẹ́ kejì tó máa wúlúwà tó wí ni. o sì fẹ́ sọ mí lẹ́nu ni o fẹ́ sọ mí di ọkùnrin tí ó ń ná ìyàwó rẹ̀ ni o fẹ́ gbó tọrọ sórí etí tó gbá yìí èyí tó gbá yìí tí hó yìí tí hó yìí láì ṣe ti ẹran tó dẹ wàláhì ó kábàámọ̀ rẹ̀ hmm. wà kábàámọ̀ rẹ̀. oúnjẹ yìí wàá jẹ oh, malik máa jọ ẹ lójú ọmọ kọkọ bá fi rẹ ìwọ bá wò ó kéré wàá jẹ ó máa gbá mi létí ó oh, gbá létí gbá létí kò mú fẹ́ létí máa tó jẹ bẹ́ẹ̀ ni wàá jẹ lẹ́yìn. ṣé tí ẹ máa ní. ìjà ń bọ̀. ẹ̀ẹ́ kí ni dáadé ń pè mí sí lásìkò. hello sir. wa aleykum salaam. yes sir. no mi ti dé ọ́fíìsì bọ̀ mo ti wà already. Sir, ẹ fẹ́ rí mi bye. báyìí báyìí mo ti wà lọ́nà ọ́fíìsì ẹ ti wà ń lé mi kẹ. ah. Oh ok mo ti gbọ́ sà máa máa make you turn láìpẹ́ máa bá yín sìn máa turn padà sí. ẹni ò mọ̀ ọ̀nà ṣóhun náà ń bèèrè ọ̀nà ẹni mọ̀ ọ̀nà wá ń kọ́ bírìn nínú igbó ẹni nọra ẹ̀ tó kú sẹ́kù. ṣé n wá bá ìhábùmọ̀ lẹ́bi sọ̀rọ̀ pé kò ní gbọ́ Assalamu alaikum. Alaikum salaam wa rahmatullahi wa um, Abdul Malik jókòó. ní pété pè mí pé pàjáwìrì ni kódà mo ti fẹ́ẹ́ dọ́fíìsì tó ń gbà tẹ́ sọ fún mi pé ń bọ̀ tẹ́lẹ̀ mo eh, sáré pọ́n padà rẹ̀. Eh, dàpọ̀ má bínú eh, sórí ọ̀rọ̀ tó bá gba kánjúkánjú ń gbà mí èèyàn fi slow slow sọ èdè tí mo pè ọ́ nù ẹ̀yìn ìyàwó ẹ̀ òun ló sọ̀rọ̀ kan fún mi ó ní aáwọ̀ kan wà láàrin ẹ̀yin méjèèjì mo sì fẹ́ sọ táwa sọ ń tùbí nùbí kọ́tà sílẹ̀. Ah, astafula ah, láàrin mi àti amina ah, aláàgbẹ̀sán tó jọ. ṣé ti gbọ́ lajì bó ṣe máa ń parọ́ mọ́ mi nìyẹn o ṣé ti gbọ́ ṣé gbọ́ ṣé gbọ́ rẹ̀ lóore lẹ́nu ẹ̀. Eh, eh, amina amina àwọn ṣe sùúrù ṣe sùúrù. Eh, abdulmalik ìyàwó rẹ̀ ò ní rí kó sọ pé òun ò rí kò sì ní rí bákan náà kó sọ pé òun ò sáláì rí ọ fẹ́ kí n tí òun lẹ̀kọ́ tán lè sọ síta ìwọ náà sọ tinú ẹ kí ló yọ mọ kémi ó sì bá yẹ parí ẹ kí n mọ lọ kó dúró. aláìmí àti ẹ ti kọjá ká máa fọ̀rọ̀ pamọ́ fúnra wa ìmọ̀ tó lè ní mo ṣe tó sọ àròjọ káàkiri dé kódà èmi àti òní gbólóhùn aṣọ kankan sábà amina. malik malik malik. mo ń tẹ́ lóhùn. ẹ wọ́n lajì ṣé malik tẹ̀ wọ́n ò ń ṣàgbére kóbìnrin ẹni máa wò mí aláàjì gbogbo déédéé tóbìnrin ṣe fún ọkùnrin nínú ilé ni mo ṣe kò sí nǹkan tí màlíkì fẹ́ tí mi ò ṣe fún un lílé ẹ̀bìnrin lọ́wọ́ ẹ̀ ẹ bá mi bí. ẹ ẹ amẹ́nà ṣe sùúrù. ẹ malik. ẹyin abdulmalik. ìyàwó ẹ ní òun ṣe sìnà ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. mi ò fẹ́ ṣe nǹkan tí ó fi pẹ́ àlàyé tó ń ṣe kalẹ̀ hàn bóyá ohun tó ń wá ni títan ọmọbìnrin kan tèmi àti ẹ̀yọ́ ń ṣe wọléwọ̀de dé mm-hmm. bóyá òun lórí tó fi wá wò pé ń ṣe sí náà. Mm-hmm. Eh, eh, eh, òun ṣe wọléwọ̀de pẹ̀lú obìnrin kan. Mm, èmi àti bàálẹ̀ àti kan lájọ ń ṣe wọlé. obìnrin tó ṣe nìkan ẹ̀ pẹ̀lú tó sì tọrọ ẹ̀ níṣu lọ́kà lọ́wọ́ àwọn òbí rẹ̀ ẹ dákun ẹ kí lọ́wọ́ wá fi yàtọ̀ sí déédéé sìnà tí mo sọ lẹ́ẹ̀kan látàkárà fún sìnà tọ́lọ́run sọ ṣé ọlọ́run ní ìyàwó tá a yàn lálẹ́ kì í ṣe torí ara wa náà ẹ alẹ́ yìnyín ò dáfà alẹ́ pẹ́pẹ́ ọba arúgbìnrin tó wù wọ́n nínú ẹ̀tọ́ ẹ̀sẹ̀ Islam táyé mi mọ̀ tí wọ́n fúnra lára rẹ̀ mọ̀ owó mọ̀ wálé gẹ́gẹ́gẹ́ ká ṣe nìkan ìgbé gbogbo ayé kọ́kọ́ wọ́n mọ̀. olùyà lọ nìkan ìbáwò. àbí kí ni ikùn lẹ́yìn pé yẹn bá ń ṣe wọléwọ̀de pẹ̀lú ọ̀rẹ́bìnrin. àlẹ́ ah, díẹ̀ wò ó ah, ah, nìkan ìkẹ́. ẹ nìkan ìdáná nìkan àbí ṣe wọ ọgbọ́n nínú àlùkò àná pé mẹ́rin ọlọ́run ah alhaji èmi àti malik àjọ ṣàdéhùn mẹ. ẹ ṣe ẹ̀yin náà jọ ṣàdéhùn pẹyọ kan ní ìlú mọ. Ah, bísímìlá alhaji kò lè wọ. ẹ ẹ mi fúnra lára mi tó ń wò mẹ́rin mo fẹ́ fa mẹ́rin mo fẹ́ ah, bó ti ṣe lọ ohun tí ọba ní dúró ń bẹ láti Ọlọ́run ọba wọn fẹ́ mẹ́rin sí ọjẹ mẹ́jọ. ẹni ah, mẹmẹmẹmẹ. ẹ ẹ má bínú ẹ má bínú èmi ni mo ṣe mistake tí mo wá fẹjọ́ sùn. tó fẹjọ́ sùn alábòsí. malik. àbí. malik. amina. ah If I leave here, I'm going back to work, or oh. maybe, then I'll see you when I get back. Ọgbọ́n, Malik, Malik, ó jẹ má tán, ojú ti la o, ojú ti la o, torí oní mẹ́mẹ́mẹ́ tèmi ń sọ lójú ìyàwó ẹ̀, ó fi ń dẹ̀rù bá ni o, bẹ́ẹ̀ mọ̀ sọ fún un ah, ṣé wọ́n mọ̀ pé àwọn bàbá wa tí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ mẹ́mẹ́mẹ́mẹ́ gbà kan ah, ojú ti là àwọn èèyàn ti kàwé civilization ti wà tó mọ̀ pé bí èèyàn bá fẹ́ ìyàwó kan wàhálà àti dààmú ẹyọ kan bó bá fẹ́ méjì wàhálà àti dààmú méjì bó bá lọ sórí mẹ́ta wàhálà àti dààmú mẹ́ta náà ni ẹ ṣé ìwọ fẹ́ wàhálà obìnrin ni. dákun mo fi òsì jẹ́jẹ́ mo fi òsì jẹ́jẹ́ tọgbọn tọgbọn rẹ. ẹ John uh, this reminds me àjọ̀dún àwọn èwe àwọn ọmọ kéèké tó fẹ́ ṣe orin tí òun kọ wọn please jẹ́ kí wọ́n expert lórí ẹ̀ because we must not fail. Ah, yes. Ẹ ẹ trust me sir. Torí bí gbogbo last week la ti ń ṣe rehearsal tó yẹ pé àwọn ọmọ yẹn every evening ni wọ́n máa ń kó wọn jọ tó yẹ pé a máa ń ṣe rehearsal. Tẹ́ bá rí àwọn ọmọ yẹn wọ́n ti perfect wọ́n ti mú àwọn orin yẹn wọn ní disappoint yín John èmi ló tún sọ yẹn fún. Òbúgba ni mo wá sójú window tí mo máa yọjú wò yìí. Ẹ̀yin ò ní mọ̀. Gbogbo ẹ̀ mo rí. So kò sí wàhálà ẹ eh, eh. eh, ṣe ṣá make sure pé gbogbo ẹ lọ déédéé. ẹ bọ dáàdi ó ní nǹkan tí mo ti fẹ́ sọ fún yín o ní ìrẹ̀lẹ̀ bọ́dà mi kan torí ní last week sunday ni mo rí àwọn ọmọ kan tó ń wo fóònù wọn tí wọ́n wá pè mí wọ́n ní kí n wá wo picture sista mi Mary ló wà lórí fóònù tó ń wọ hijab wọ́n á pé ah so possible ṣá ṣé kò possible so ah nǹkan tó ń sọ kiri nísìnyí pé sista Mary ti da muslim o pé wọ́n ti gbọ̀nà islam lọ wípé Mary wọ hijab bẹ́ẹ̀ni sà nínú picture bẹ́ẹ̀ni sà hmm, kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ gbọ́ ṣé Mary tèmi bí nínú ìgbàgbọ́ tí mo bí nínú ìjọ tí mo tọ́ nínú ìjọ tí mo fi ọ̀nà Ọlọ́run tọ́ tó tún jẹ́ ìkan pàtàkì láàrin àwọn akọrin ìwọ náà mọ ọmọ ẹ̀gbọ́n tó ní ipe kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ so fọkùnrin balẹ̀ mẹ́ta àwọn olóhùn eh, àti wípé secondly ṣe mọ̀ pé ní ayé tá a wà yìí nǹkan tó bá ń da òun ni sátani máa ń lé kiri ibi tí òjíṣẹ́ ọlọ́run tó bá ti ń ṣe déédéé tó ń hùwà bí ọlọ́run tó ń fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ àwọn èèyàn tí gbogbo nǹkan tó ń sọ tó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn á máa wá ṣubú ẹ̀ hmm. ṣe ọ̀nà tó fẹ́ gbà nìyẹn má dá wọn lóhùn so o tó ní dáadé mi náà ti ro gbogbo nǹkan tó ń ah. sọ yìí but mo kàn gbúdọ̀ fi tó létí ká wà ṣùọ ká wà ṣùọ torí. Hmm. Ah, eh. ọ̀rọ̀ ẹ yé mi eh. ọ̀rọ̀ ẹ yé mi bẹ̀tì wọ́n má ṣe yọnu. Hmm. Eh, ìṣubú ni wọ́n ń wá àwọn òde ní rí lórúkọ Jésù hmm. so don't worry. ẹ but evening service yẹn sà ṣé ó sì máa hold sà. Ah, dandan ni yẹn dandan ni dandan ni dandan ni. ìṣe ti pa ọkàn ní fẹ́ ń gbẹ́ tipátipá ọ̀rọ̀ ṣe ṣe fẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ni. ó dáa pé nǹkan kan ṣe ẹ ṣá. kí ni kí ni problem ẹ. mo náà lọ́bi kankan o ò lọ́bi kankan sẹ́. o máa so mí mọ́lẹ̀ ni. ọ ah, máa so mọ́lẹ̀ tó bá possible o. o ṣe ọ̀pọ̀ gbádùn ṣá. mo gbà ókè. tí mo ní àwọn important things tí mo fẹ́ lọ ṣe. Ah, Maliki ọkùnrin rere wo ló máa kúrò lé ẹ ní alẹ́ sátidé tó bá lóun ní kògiri tó fẹ́ lọ ṣe sọ fún mi. Ah, ìwọ wá ní oníbìkan tó fẹ́ lọ. alágbàkú ni ẹ o alágbàkú ni ẹ o torí mi ò mọ̀gbà tó di rádaràdà báyìí ṣé nǹkan tí islam kú ẹ ṣóun ló ń wù níwá yìí. malik wo gbé islam kò gbèsè gbẹ́kọ̀ ẹ ṣé nínú islam tí mo sọ gangan islam ní pé ọkùnrin tí ó bá ní agbára láti fẹ́ ìyàwó méjì ni kò fẹ́ ṣé o ti ṣe déédéé lọ́dọ̀ tèmi náà kó tó sọ pé o lọ propose obìnrin kan obìnrin olórí burúkú táyé ò lè dá tó lọ propose sí níta lọ. ọgbìtàn wọkàn wa sọ pé ìgbọ̀kan jáde bó ló ń lọ. Ah. ok um, Amina amina mo fi ọlọ́run àtànẹ́bí bẹ̀rẹ̀ wọn kọ́ alágbákò ni ẹ o kò fẹ́ kó àgbákò tí o fẹ́ kó ràn mí ni sórí lórí pípé lórí pípé kò dẹ̀ rọra dúró sẹ́gbẹ̀ẹ́ kan jẹ́jẹ́ amina tó o bá ṣe jura ẹ lọ tí o bá ṣe jura ẹ lọ tí o bá wùwà wèrè kan amina máa ń wù ẹ tí n bá gbá ẹ létí tí n bá gbá ẹ ní etí wo wọn tẹsẹ̀ kó tó gbọ́ràn tí n mi ọlọ́run tó dá mi sílé ayé fún malik ní agbára láti nà mí ọlọ́run fún mi ní agbára láti jẹ ìyà tí malik fẹ́ fi jẹ mí fún mi lágbára láti jẹ malik ó yá nà mí mo ṣe tán. amina dọ́bí. tí n bá rọ́ọ̀lù ẹ̀ malik rọ́ọ̀lù mi tí n bá rọ́ọ̀lù ẹ̀ wà á pè tírélà kọlu ẹni amina malik rọ́ọ̀lù mi àdá ìlà ìlànà tó ń jẹ. ẹ gbé dídé pa ẹwù nǹkan náà. La haila hilallah. La لا hilallah. لا haila hilallah Muhammad Rasulillah sallallahu alayhi wa sallam. Ẹ dákun ẹ̀yìn Abdulmadi. Ẹ sọ pé irọ́ ni gbogbo ọ̀rọ̀ tí ìyàwó ẹ̀ sọ lẹ̀ pé kò sóòótọ́ kankan mọ́. Wàláì irọ́ ni. Irọ́ ni fa. Nígbà tí mo ṣe pé mo gọ̀ sí làákàyè mi sọnù ni. Lọ́mọ tó jẹ́ pé mi ìrírun àsàlátù tí wọ́n ti mọ̀ ẹ sì dùn lára ni ọ̀tọ̀ ní kéèyàn mọ̀ ṣe ìsìn ọ̀sán ní kẹ́sì dùn yàn lára ẹ sì dùn lára fa kódà ńgbà tí mo pàdé mọ́ṣáláṣí láti pàdé. <laughs> Ah! Malik ogọ ogọ olówó bá wò obìnrin ló sọ ẹ́ di báyìí ẹ́ mary tó pé ẹ ní mariam ló sọ ẹ́ di báyìí aláàjì ẹ wọ mi ni. ẹ wọ aláàjì ṣe rí bí mo ṣe wà yìí ẹ Instagram ni mo gbé ń sìn ibẹ̀ ni mo ti ń jẹun ibẹ̀ ni mo ti ń mu kò lè jókòó aláàjì kò lè jókòó kò lè jókòó ẹ jẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ aláàjì àwọn kò lè jókòó tọkùnrin bá ti kúrò ní ọkùnrin gidi ó ti di ọkùnrin òṣì aláàjì so kò lè jókòó. ẹ wo ìgbà tí mo dé Instagram aláàjì mo mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ bí ṣé wù mí aláàjì Instagram ni mo ń gbé ẹ dákun ṣé ẹyìn ìwọ wàá gbénú alukurani mọ lọ́sàn àti lóru ní ìsìn iná eré Instagram ló kù tó ń gbé. ẹ wo aláàjì sọmọ́nì ni. sọmọ́nì ni bẹ́ẹ̀ ni sà. ẹ ń dáṣọ ọgbà fúngbà research tí mò ń ṣe lórí obìnrin yìí ló sọ mí di bí mo ṣe dà yìí ẹ wo alájí ti bá wo ìsàlẹ̀ ìsàlẹ̀ instagram page ọmọ yìí ẹ máa rò bẹ́ẹ̀ ń bá jẹ́lísì ni in fact orúkọ tó ń jẹ gan ni Mary Janet Okoye ẹgbà ní Ọlọ́run ẹgbà ní. òkó kí ló pé. Okoye. láyọ̀ family máa wọ bílẹ̀sì. alájọ ọ̀rọ̀ tí mo sọ yóò dùn mí ó dùn mí ó kàn mí lára o. ẹyin dákun abdulmalik. okun ò ní wóoru káwa ruru pẹ̀lẹ́ kùtù òun láàfin yanjú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ṣé ìwọ fúnra alára ọ dá ọ lójú wípé n ti ń sọ yìí irọ́ ni kì í ṣe pé ẹlẹ́sìn kejì lọ́mọ tá à ń sọ̀rọ̀ ẹ̀. ó lè jẹ́ bí ah, ní Mariam ti mọ̀ dáadáa mo mọ̀ mọ́ gidi ni mo mọ̀ mọ́ gan nífa Mariam èmi mọ kátàkátà támì náà ń sọ o o ti à ń wá o ti à ń wá ọ̀nà tó fi bọmọ oúnjẹ níwájú níwájú aláàjì ó sì ń tanra rẹ ni. Mariam Mariam àbí Mary ó sòtọ̀ ọ̀rọ̀ Mariam àbí Mary. ọ̀dà ẹ mo fi ọ̀sìn kankan fún mi dàpọ̀ mo fi hàn ṣèwádìí torí kò ní bójú mu kí ni ká ti gbọ́ pé ìwọ odidi ọmọ ṣéwù ọwọ́ ń lọ fẹ́ ọmọ ẹlẹ́sìn kejì ń bo ni ká ti kó. àìwé o yín ṣèwádìí rẹ dáadáa. wà á ṣèwádìí wà á ṣèwádìí Malik. will you just shut your mouth. will you just shut up mouth shut mouth. àgbà tí wọ́n. sọ́wọ́n mi náà lọ́dún ọ̀dọ́ báyìí. ẹ bí wọ́n ń gbọ́ lọ́jọ́ jẹ́ ìsọ̀rọ̀ Malik ìkó tẹ̀lé sọ́ọ̀sì kò tó tọrọ tó lọ́wọ́ obìnrin tí wọ́n lọ́ mi. níwájú sí òun náà ló ń parí. yóò ṣe sẹ́wọ́n sẹ́wọ́n kí ni sẹ́wọ́n kí ni. Ah! ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀lọ́ mama sí ọlọ́gbà kí ọmọ. ẹ bá wa ní ti sọ tọrọ ẹ bá sọ tọrọ. ẹ fa torí ànábì Muhammad sallallahu alaihi wasallam lẹ́gẹ̀ẹ́sì wo lẹ fẹ́ fẹ́. Ah, ọ̀hún kò ìjà ń bọ̀ ọ̀rọ̀ ilé ayé ó máa ti gbà ká gbọ́n nínú ó máa ti gbà ká gbọ́n níta tóbi ayélujára ọ̀rọ̀ ìfẹ́ kìṣẹ́ ti pa ọkàn nífẹ̀ ń gbẹ́ tipátipá kọ́ ẹni máa bí ẹni sọ mi ò tí rí i akọjá òfin oh. akọjá òfin jabata fún jàmbára. dadi dadi dadi ewa ewa ah, ẹjọ ó dà pé dundun ní ìlú yìí dadi ó dà pé gbogbo nǹkan táwọn èèyàn ń sọ máa jẹ ewu ṣé mary nìyẹn wo nǹkan tí mary wọ mary mà ló wọ ìjáàbù yìí dadi ewu òun ni ah, dadi. mary. yes. No. Mm can't believe it anyway ẹ bá move mú We are nulẹ̀. ok mo ń move bá ah, Hey, no fóònù. náà mo ti pín ìgbọ́ rẹ. Mary Maria ọmọ tèmi. Ah, hello Maria. Maria ya Jésù ṣàlàáfíà ni o ǹlẹ́ ṣé kò sí ìyọnu bẹ́ẹ̀ níbo lo wà báyìí ọ̀dọ̀ rẹ̀ ó dà mm, mm, mm, mo fẹ́ rí ẹ ní kíákíá ni lénìí lénìí òní lè mékè lẹ́nu ọ̀la ńkọ́ òkè ọ̀la ọ̀la ò tí ì pẹ́ jù no no no no no kó má bàa sí wàhálà náà ni kó má bàa sí ọ̀nù ni jẹ́ kí n rí ẹ lọ́la a máa retí ẹ take care ǹlẹ́ ọ̀dà o ṣe ọ̀dà o. dárí kí ló sọ. ó lóun lọ́dọ̀ ọ̀rẹ́ òun ó ní òun ò ní lè wá lónìí ó máa wá lọ́la kò yá dé ni o. Eh. anyway ó ní nǹkan tèmi ń rò ń pa ẹ kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. kò jẹ́ bẹ́ẹ̀ dáàdì ìjáàbù. ẹ jẹ́ ká máa wòye bọ̀ o àkọjá òfin jàmbá ta jàmbá para o jàmbá ẹni fẹ́ kú pàdé ẹni máa sọ wọ́n pàdé ara wọn ẹ máa tó mọ̀ pé wọ́n pàdé ara wọn. Maria mo tún béèrè lọ́wọ́ ẹ lẹ́ẹ̀kan sí ta ló wà nínú fóònù yẹn àwòrán ta ló wà ń bẹ́ẹ̀ tó wé hijab ṣe o gbọ́ nǹkan tí mo gbé lọ́wọ́ ẹ̀ tó wé hijab ìwọ ọmọ tí a bí nínú ìjọ tá a tọ́ nínú ìjọ ọ̀rọ̀ yìí ò fẹ́ yé mi o. ṣé ẹ ẹ ẹ ẹ lè sọ̀rọ̀ àbí ẹ mọ̀ kàn bá yín sọ̀rọ̀. Ah, ah, kí ló fa gbogbo rádaràda yẹn kí ló ṣẹlẹ̀ ah, ìjọ ò nìyẹn bẹ̀rẹ̀ mi ò láìkẹ́ o dádì sọ̀rọ̀ ìwọ náà sọ̀rọ̀ kí ló dé àǹtí mi etí wa ti kún níta ẹ sọ̀rọ̀ náà ṣé bí ní dáàdì ń bá sọ̀rọ̀. ta ló fi picture yẹn wọ̀n yín dáàdì. stop that nonsense don't ask question with question in fact it's an insult kí má tiẹ̀ jí bàbá ẹ ẹni àgbàlagbà tó bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ o gbọ́dọ̀ tó fi ìbéèrè béèrè eh, dáwọ́ ọ̀rọ̀ fún. ta ló wà bẹ́ẹ̀ èmi èmi èmi èmi mú wa ń bẹ̀ wọ́n propose mi ó propose yẹ bóyá propose eh, drama ẹ̀ ń ṣe drama ni àbí eh, ah dọ́nà ńgbà tí torí kò yé mi ṣé propose in drama àbí live. mi ò ṣe tíátà wọn propose mi ẹni ẹ fẹ́ fẹ́ mi mo wá ti convert sí muslim. láyé lójú ẹ̀ nílùú kan ìwọ ìwọ. Mary Maria ìyá Jésù tàbí sínú ìjọ ó propose ẹ ìwọ́dẹ̀ nífẹ̀ẹ́ ó fẹ́ fẹ́ kò jọ́ kí ni mo sọ kò jọ́ kò possible Maria rethink torí lójú ẹ̀mí mi kọ́ rethink rethink. kristẹni ẹ fẹ́ sá lọ muslim rọ àjọ máa kú yìí ni o ẹ fẹ́ máa wọ jab ah. ìjab báwo lẹ tiẹ̀ ṣe fẹ́ fàìn mí ìjab ẹ sọ fún mi. One bottle away olóhùn ní mọ àfihàn ńlá kí n fẹ́ wọ́n ń bò sí wí. dadi mo ń gbọ́ ọ̀rọ̀ tí èèyàn àti mọ́mi sọ lẹ́ẹ̀kan ó kù díẹ̀ káàtó excuse me báwo. dadi ẹ mọ for how many years báyìí tó yẹ pé ẹ ti ń try láti keep the church together kí wọ́n wá gbọ́ pé ọmọ yín ọmọ yín convert sí muslim. Uh, uh, uh lórí èyí tó sọ yẹn ó lóun fẹ́ convert ọmọ yẹn sí christian ni and ó mọ̀ pé gẹ́gẹ́ bí ìfẹ́ tó bá ti lè rí yẹn ṣe kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. dadi ẹ dẹ̀ believe wọn. àwa náà. ń sọ nǹkan tẹ́ fẹ́ gbọ́ fún yín ni àti mi jẹ́ wọ́n máa ń parọ́ wọ́n máa ń parọ́ gan-an ẹ̀ẹ̀kan ni wọ́n máa ń parọ́. wẹ́ẹ́ tó bá ti ní ẹni tó ń fẹ́ fẹ́ nìyẹn gbọ́dọ̀ bẹ́ẹ̀ pé kò sí nǹkan tá a lè ṣe sí. Ah, dadi kò lè fẹ́ o kò lè fẹ́ ẹni sùúrù ẹ jẹ́ kí n explain better fún yín ṣé ẹ rántí last time tí rumor ń fò kiri pé ẹ̀yin àti dikines Àjàyí pé ẹjọ́ ń ní àfẹ́. <laughs> Eh, that was long time ago and it was just rumor. Uh, the entire deacons and elders wọ́n ti pè wá a sọ̀rọ̀ yẹn a ti ẹ̀. exactly dadi after ìyẹn hmm. wọ́n tún wá gbọ́n sìn pé ọmọ yín fẹ́ lọ fẹ́ muslim ah, ó máa borúkọ family wa jẹ́ wọ́n máa ní pé you did not train your child in the way of the lord ẹ dẹ̀ mọ̀ pé sísá mi oníkebèkebè ni wọ́n ṣe mọ̀ pé wọ́n sá kúrò church last last ni ẹkùn yẹn ní sùúrù ṣe ní gbogbo broda christian broda gbogbo àgbáyé wọn rí kankan fẹ́ wá da muslim broda ha. kò dẹ̀ tún rí yẹn sọ o kò tún rí yẹn sọ o. ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ń ronú bíi tèmi náà bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ń ronú bíi tèmi because this is going to dent the image of the family ó máa ruin career tèmi gan as an assistant pastor dáàdi ogun leléyìí o báwo ni wọ́n ṣe ń gbọ́ pé first born yín ó lọ ó convert muslim àbó lọ fẹ́ muslim second born yín náà career yín náà to end as, a, as an assistant pastor. I rebuke that in Jesus name. Daddy. Ah, I rebuke it. Daddy, the Bible says the violent take it by force. Ṣé rí ẹ máa force ti ẹ máa force sister mi ni o. Ẹ máa force wọn ni. Àṣé wọ́n jọ ń tanra wọn ni. Ah àjẹ́ wọn jọ ń tanra wọn ni. ibi tá a padà já sí la ò mọ̀. malik ó dé já èkó tí ẹ jókòó ni. mo ní mi ò jókòó mo wà ókè bí mo ṣe wà yìí. ó dé jọ má bínú sí mi ó dé jọ nítorí Ọlọ́run mo fà nábì mo náà bẹ̀rẹ̀. ó fà nábì bèmí ìwọ mẹ́tọ́ ń jà nábì ó mọ̀ ṣe sí ẹ̀ ló ń parọ́. Why did you lie in the first place? I don't know it's going to lead to this. I'm sorry, mi mo pé mi àti ẹ máa love ara wa báyìí, mi ò mọ̀. But does it matter if I was a Muslim or a Christian? Who is talking about religion? Ta ló sọ̀rọ̀ nípa religion bí Why did you lie? Is the question. I, Malik abẹ́rẹ́ ayé o ó ti jáde wọn lọ́wọ́ àtọ̀tún wa tó sì ṣẹ́rí ṣẹ́rí ibi tí wọ́n bá já ṣẹ́rí ibi tí wọ́n bá bẹ́ẹ̀. ìwà nípa dé ìpè máa parọ́ fún yín nítòótọ́ tí mo ṣe wáyé christian ni mí pásítọ̀ làwọn pẹ́rẹ́ǹtì mi. mariam. mary ló ń pè mí lé. pé kí ni mo fẹ́ ṣe nígbà tí mo wọkọ̀ títí tí mi ò rí nígbà tó jẹ́ pé wọ́n sọ fún mi pé mo gbọ́dọ̀ fẹ́ Christian gbọ́dọ̀ fẹ́ Christian èso kọ́ńtà pé tí mo dẹ̀ rí màlíkì mo dẹ̀ gbà fún àbí kí ni kì í ṣe. ilé ètò ṣe yìí ó kú díẹ̀ káàtó láyé mi ó yẹ kí n ti funra lọ́jọ́ yẹn o nígbà tí mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìjùmọ̀àtì lọ́jọ́ yẹn tó ti ní kí n yé ń jábọ̀ mo mọ̀ pé kò sí mùsùlùmí òdodo kan tí ò ní ní jábọ̀ ah! ìgbà yẹn ló yẹ kí n ti funra o ìgbà tí mo dẹ̀ tẹ̀lé ẹ lọ sí jimá àtijọ́ yẹn mo dẹ̀ rí pé ó wà òkè ìgbà tó jẹ́ lọ́run kan náà lájọ́ ń sìn pé kí ni kí n wá ṣe kó sọ kọ́ńtà báwo ló yẹ fẹ́ kí n ṣe báwo ló yẹ fẹ́ kí n ṣe. bọ̀ Mariam ṣé mo wí pé uncle Malik tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ó ti máa rí ṣé wọ́n ready àti the second wife ni. look at that má jẹ́ ń tàn ẹ́ mi ò mind mi ò mind láti di third wife mi ò mind láti di fourth wife mo ṣe wà ṣé bí kùránì yín náà ló sọ wípé mẹ́ẹ̀ lọ́lọ́run wí ọkùnrin lè fẹ́ as many wives as they want ibo ibo ló wà nínú koran pé obìnrin ò lè fọkùnrin tó bá ti níyàwó nílé àbí ìgbà tèmi àti malik ń fẹ́ra yìí mi ò ti ń ka koran díẹ̀díẹ̀. lóòótọ́ ni koran sọ wípé mẹ́rin ọlọ́run mi bọ́ kò kí ń ṣe irú ọ̀nà burúkú tí wọ́n gbégbá yìí. Ah, torí náà mo ṣe ní pé kí n sọ fún ẹ lásìkò àti malik ti bínú lọ kúrò lọ́dọ̀ mi kò gbé kọ́ mi mọ́ wọ́n ní kí n tiẹ̀ wá bá ẹ kó tiẹ̀ wá bá mi lọ bẹ̀ẹ́ kémi lọ bá ọkọ Malik kí n sọ fún wọn pé ẹ má bínú o Mariam tá a mọ̀ sí Mariam o Mary ni o irọ́ ló ń pa o ọmọ pásítọ̀ ni o òkè mo ti gbọ́. jábá ń ta fún jàǹbára o ẹbí fẹ́ kú pàdé ní màá sí ẹ má tó mú ẹ má tó mọ̀ ta pílékeleke bá wà náà. má bínú mo mọ̀ pé mo ti ṣe é mo kò ń ṣe pé mo mọ̀ mọ̀ ṣe ẹ̀rù ń bà mí láti sọ fún ẹ̀mí mọ́ bó ṣe máa fẹ́ ọ̀nà kò ṣe pé mo mọ̀ mí láti ọ̀tẹ̀ bọ̀bọ̀ i'm sorry. sorry ló dáhùn lọ́wọ́ yín sorry iná lè máa ń parọ́ mọ́ okay sorry ló justify your action right. i'm i'm sorry i acted the way i acted. Well, I don't mean it. Mi ò mọ nǹkan tí mo fẹ́ It's because I love you. Mi ò dé fẹ́ kó fi mí Let me, dẹ̀ mọ́ mo fẹ́ explain for ẹ. um, Mary Apple. Sorry, Mary. See, there is no um, can't deny the fact that I love you too. Uh, yes, I do, but my father would never, I don't really ever gbà kí n fẹ́ lẹ́sìn kejì. Okay, until mid of my I'm ready to convert. Yes, n tètè ń lọ sí mosque náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ I'm I'm ready. tó bá yẹ pé nǹkan tó máa jẹ́ kí n wà pẹ̀lú ẹ̀ títí I'm ready show you wanna do this. yes tó bá yẹ pé nǹkan tó máa fi jẹ́ kí n wà pẹ̀lú ẹ̀ nìyẹn i'm ready. jabata fún jàǹbára o ẹni fẹ́ kú padà ẹni máa sín ẹ máa tó mọ̀ ọ́ ẹ máa tó mọ̀ ọ́ ta bílẹ̀kẹ̀lẹ̀ bá wà lọ́mọ ẹ̀dá fi kan pé méjì wàláì mo nífẹ̀ẹ́ Mariam ó kọjá ẹ̀sìn. Hmm. irọ́ ni irú ìfẹ́ òṣìwò nìyẹn ìfẹ́ ìtàn burúkú wo ló ń sọ. Alaji, lára àwọn findings tí mo make mo rí pé ọmọ mary tó ń sọ yẹn aṣẹ́wó onínàbì gidi lọmọ náà. Ah, ah, ah, kí ni tó ń sọ kátikàti báyìí nǹkan tó mọ̀ tó dẹ̀ ń sọ ok tí tí tí o bá ní hubu ọmọ ọmọ ọlẹ́mì kò ní ìdíkò bá tiẹ̀ jẹ́ ah ìfẹ́ rẹ̀ ló ń dèmí láti hubu rẹ̀ ló ń pa mí bí ọtí mo ṣe ó sì kí n fẹ́ mi ọmọ tó ti wò pé òun ń ṣe ẹ̀sìn kódà ó ti ní òun ju pájú sẹ́lẹ̀ gbogbo nǹkan tóun bá fẹ́ mọ̀ nípa Islam òun ti ṣetán láti mọ̀ ẹjọ́ kí ló tún wá kù. Allahu Akbar kiri. aláàjì mi ò lè gbà eh. Malik máa wò mí dáadáa mi ò lè gbà nǹkan tí mi ò bá lè gbà mi ò lè gbà nìyẹn o ò lè fẹ́ ọmọbìnrin yìí o o ò lè fẹ́ o if you don't want my trouble kò lè work ibu work. ẹ eh, ọ ọ̀dà ẹ eh, káti ẹ̀ wá ní wípé ẹlẹ́sìn kejì náà ni ẹ̀yin Aminat má gbàgbé pé ọkọ ẹ ní ó ṣetán láti yí padà sínú ẹ̀sìn Islam ṣé ìwọ wa mọ̀ pé bọ́ mo ń bá wọ ẹ̀sìn Islam látara ọkọ ẹ̀ ẹ̀ ládá tó lọ́wọ́ mà fún yín máa ṣe kéré ni. ẹ wo aláàjì pásítọ̀ ni bàbá ọmọ yìí bàbá ò lè gbà láíláí kọ́mọ yìí di muslim kí ló ń sọ. ẹ lórí ọ̀rọ̀ yìí náà ọmọ yẹn rí bọ́rọ̀ ọmọ yẹn rí bọ́rọ̀ ọmọ yẹn rí fèrè kí ló ṣẹlẹ̀ ṣé ó ju àfẹ́yàwó àfẹ́yàwó yìí náà lọ ni gílẹ̀ wà ń bẹ̀ tí o ti bẹ̀ kú fa ah. Ah, ṣé nǹkan ni a máa di méjì kí ló bí yàn. ibo ah! ló sọ àdàbẹ̀ sí ibo ló ju ìmọ̀ ìgbà tí. ọ̀gbẹ́ni gbàdàbù dànù jàre kí ló já dàbù kí ló kọ̀ bẹ́ẹ̀ gbogbo yẹn mo sọ pé o lè fọ ọmọbìnrin kan sọ pé kí ló sọ àdàbù kọ sí. àyìnlá àyìnlá àyìnlá muhammadu rasulillah sallallahu alayhi wa sallam kó ju àdàbù. ẹgbẹ́ ọlọ́jì ọmọ àjùnú ni o ọmọ eh? àjùnú ni torí mi O bí mo ṣe wà yìí ẹ gbogbo ọkọ tí mo gbé sórí ìgàn máa tọ́ dànù tó rọ̀ ìbá máa bẹ̀rẹ̀ hmm? tó bá máa bẹ̀rẹ̀ o aláṣẹ kó síbẹ̀ ẹ̀ mọ́ ní ó mọ̀ mí o ó hmm. mọ̀ mí o ẹ̀sìn ló sọ mí dìkan tí mo dà yí o hmm. alájí mi ò ní gbà o mi ò ní gbà o kí malik fún ara ẹ kó máa fetí ara ẹ gbọ́ ṣùgbọ́n àgbàyà burúkú ọkùnrin òṣì tó bá yà wá ní wọn lóde o àmì náà wẹrẹ jẹ. níbo ló sọ àlẹ sí níbo ló sọ ìmọ̀ ìṣe ẹ sí o sọ́nù àbí. wà á rẹ̀ bà. pẹ̀lú mo ṣe tó ẹ tó nítorí obìnrin. Ah, subhanallah ah, ya rasulullah kò síbi ẹni. malik malik dákun anábìwa muhammadu sallallahu alayhi wa sallam ǹjẹ́ gbogbo ohun tó ní àwò lára obìnrin pátápátá ká tó fẹ́ sílé ṣé gbogbo ẹ̀ ló wò lára amina kò tó fẹ́. gbogbo ẹ̀ pátápátá mo wò ní ìmọ̀ bí tó ti kan àgbákò àwọn ọ̀wà tó bẹ̀rẹ̀ sí wù sí. kó má lọ jẹ́ social media. àfàìmọ̀ kó má jẹ bẹ́ẹ̀. ah social media ní ọjọ́ ah, sọmọ bíi ìlànà wọn sì sọ olórin kan sọ ó social media bí ti ń dalé bẹ́ẹ̀ ni ń tún àwọn nǹkan kan ṣe. hi alahakubar. amina. Ah um, aláàjì aláì mìíràn ti lóyún. ó ti kí ni. ó ti lóyún. ẹ lẹ́nu ojú òsínjú ẹ̀yìn abdulmalik. no àwa ní mo mo ṣẹ̀ṣẹ̀ find out ni. ó sì dá ọ lójú pé confirmation all right wa. kódà ah, èmi àti dókítà jọ sọ̀rọ̀ lórí fóònù báyìí lọ́dọ̀ ìjẹ́ kó yé mi pé kò sí àní àní ń bẹ̀ ó dúró síbẹ̀. abdulmalik ó ti yá jù ú. àwọn yan kìíní tá à ń wí ọ̀pọ̀ kí ló dé ní ohun tó o sì mọ̀ pé lọmọ tá à ń sọ̀rọ̀ ni káfìrí ni bó ni káfìrí yóò fi wà lóyún fún ọ tó gbé káfìrí wọnú ìyàwó lọ lọ́ọ̀dẹ̀ tó ti wá tún mọ̀ pé bí ọba tiẹ̀ máa wá fẹ́ yóò ní mímọ̀ sí ìyàwó nú inú tí sì dùn sí ẹ ká tó wá sọ tèmi fúnra lára mi ẹ ọmọ rẹ ó ti lóyún àti ní ní ọyọ torí a gbọ́dọ̀ èèyàn lọ́rùn èmi jí obi ká mọ̀ pé ẹ̀jẹ̀ rẹ wà nbìkan òfin. ee kele ee kele ngbangbangba tó ń ṣe ọmọ pé ee ee ee padà jabata fún mi o ẹni pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tí mo bá ẹ sọ o tún wá lọ lóró fún ọmọkùnrin tí èmi ò fọwọ́ sí tí ẹnì kankan nínú ẹbí ò fọwọ́ sí ha Mary. Ah, àǹtí mi ṣé mo pẹ́ ṣe ni ẹ ń tẹ́ wọ́n láti lé onígbàgbọ́ èlò lóyún to worsen the situation àǹtí ìtúná lóyún fún ẹntì gbogbo family òfò ọkàn tó support tí mi nà bọ́ lè ṣe báyìí. Mary. Yes, You are a disgrace to this family. Yes. Ẹni tẹ́mi ò fọwọ́ sí, tẹ́lẹ̀ kankan nínú ẹbí ò fọwọ́ sí, o tún pàpà lọ lóyún fún. You are a disgrace to this family. And nítorí pé ìwọ ṣe eléyìí o lè mú mi dẹ́sẹ̀ o ìwọ kọ́ ló máa pa mí lẹ́kún o ò lè pa mí lẹ́kún nítorí pé Jésù Kristi tí mò ń sìn ò pa mí lẹ́kún Ọlọ́run mi ò pa mí lẹ́kún now nítorí pé wọ́n ṣe eléyìí Maria you are deleted you are deleted you are evicted from this house. I don't want to see you again. Please don't do it. No, ò fẹ́ rí ẹ Never in your life. I don't want to see you again. Daddy, daddy, daddy. Àǹtí mi, àǹtí mi mo sọ fún yín, mo sọ fún yín. Ìgbà kéré lè wú yá àǹtí mi. Báwo ṣe fẹ́ dájú? Bàbá Malik Dajusha, wọ́n wá fi ẹ̀yin nìkan lẹ̀ sínú ilé láti ọjọ́ ẹ̀ fún weeks. Hmm, for weeks mi ò tí ì rọkàn mi ó tiẹ̀ ti sú mi mi ò mọ nǹkan tí mo fẹ́ ṣe. ọṣẹ ti wá wọn lọ sọfíìsì ṣá. Hmm, Bankis ọ́fíìsì ni mo máa ń rí zoom sí lójoojúmọ́ mi ò rí Malik mo ti pè é pè é pè é kò gbé kọ́ mi ìgbà míì gan tó bá ti rí kọ́ mi mo ṣọ́ọ̀pù máa ń switch off fóònù ẹ̀ ni. bùbá Malik dájú ṣá tí wọ́n fi nílẹ̀ sí ilé láti ọjọ́ ẹ̀ tó lè béèrè ó ga o bọ àǹtí ṣé ẹ máa ń kí n pè wọ́n lórí fóònù ṣá. Ah, wàá ṣe ètò tó yẹn fún mi. Ah, kí lẹ jáǹtì mi fún. mo ṣe gan mo dúpẹ́ o. tọpẹ́. wàá rọ́kọ̀ tiẹ̀ o. àmín. o ní fọpọlọpọ. àmín. àsìkò tó bá máa yàn báyìí ọkọ tiẹ̀ ló máa yàn. àmín. agbára Ọlọ́run. àmín àmín. Ah, mo ti ẹ̀fẹ́ béèrè kankan lọ́wọ́ yín. àǹtí. Um, ṣé ẹ̀ máa ń kí n sọ fún un pé kán mú sista Mary wálé kán wá jẹ́ second ah, wife. bàtí ah, ṣúgbọ́n gbére ni. mo oh, oh, ṣe o ṣe bèrè nínú ọ̀rọ̀ olùbá mi sọ yẹn náà náà ò lọ́pọ̀ rárá ṣá irú kí nìyẹn náà irú wọ́n mi ṣe wo nìyẹn ah, no no no o sọ fún mi pé kí mi gbà kọ́kọ́ mi pé obìnrin wá sí ilé yìí ṣé wọ́n pẹ́ rárá mi ò lọ́pọ̀ lọ ni irú kí nìyẹn má dá sọ̀rọ̀ mi o má dá sọ̀rọ̀ mi mọ́ nílé ayé ẹ̀ tó bá gbọ́ pé wọ́n sọ̀rọ̀ mi báyìí àmì náà kò sáré kúrò ń bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àpò rubbish. aunty ní ah. tẹ̀sí ń gbàdúrà lẹ́ẹ̀kan lẹ́tún fi ń ṣe fún. wọ́n jẹ́ kí n sọ̀kọ́ fún ẹ mo gbàdúrà fún ẹ lẹ́ẹ̀kan àbí mo gbàdúrà tí mo gbà fún ẹ mo ti bá padà. wàá náà nínú ọkọ tiẹ ọkọ ọlọ́kọ ló máa fẹ́ ah, kí ló kọ ẹ kí ló kọ ẹ náà tó bá mọ̀ pé o ò lè bá mi dá sí ọ̀rọ̀ yìí kó bá mi dá sí bí ọmọlúwàbí má dá sọ̀rọ̀ mi o má dá sọ̀rọ̀ mọ́rẹ́jì mi o mi ò gbádùn ọ ó dẹ̀ mọ́ mi o olówó bá ṣàánú mi o má ṣàánú mi kẹ mi ò bínú jókòó kì í ẹ bá ṣe máa ń dá sọ̀rọ̀ ọkọ àtìyàwó tó bá mọ̀ jẹ́ kí n sọ fún ẹ o ò mọ ṣe máa ń dá sí ọ̀rọ̀ fámìlì bí o bá ti marry tó bá fẹ́ advice mi ó ní bó ṣe máa gbé ọ̀rọ̀ ó ní sọ pé kí ìyàwó kó lọ gbá ọkọ ẹ̀ kókò ẹ̀ fẹ́ what kind of nonsense is that. ah wọ́n lè pe ògbẹ́ kọ́ ni because tó kọ́ ọjọ́ kọ́ ọ bákan náà ni ìwọ kò lẹ́kọ̀ọ́ ni rubbish ah má bínú òṣìwò. Um, Sherry, ọ̀rọ̀ until is, I don't know obìnrin wo ni ò ní fi ọkùnrin lọ́kàn balẹ̀ nílé tó dẹ̀ máa expect pé kọkùnrin máa bọ̀ nílé àbí doesn't work that way. ẹ mo understand yín pé àwọn náà kì í ṣe pé bóyá àwọn náà wù wọn láti ṣe gbogbo àwọn nǹkan tó ń ṣe yẹn bọ̀ torí ìfẹ́ tán ní sí náà ṣe ń ṣe ẹ dẹ̀ mọ̀ pé amọ̀wà fún níwà ló ń jẹ́ pé ọ̀rẹ́ ń jọ̀rẹ́ ẹ máa ní láti pt wọn náà ní kẹjọ kẹ wálé. mo understand ẹ sì pẹ́jù ń ta ẹjù. mo mọ̀ pé love mi lóòótọ́ but man i don't know mi ò kàn fẹ́ nǹkan tó máa ma ok mo ti gbọ́ èyí sì ń tó dẹ̀ tí tí ti wá sọ̀rọ̀ i will just má wọ̀rí aláti ṣe mi á máa ti ṣàrẹ̀ i will just find a way i just i just pray she listens and then she does she she ṣe nǹkan tó jẹ́ kó ṣe no no worry. Mm-hmm. I really appreciate it, Shotoyo. No problem there. All right, I should go. I'm not sitting in a chair yàmbára fẹ́ kú padà ẹni máa sí ẹ má tó mọ̀ pé ẹ má tó mọ̀ ta pélékèlékè àwọn àna ọmọ ẹ̀dá ìjà ń bọ̀ ẹni ò mọ̀ ọ́nà. hello àǹtí mi ẹ ká sùn ẹ wo ọkọ yín ṣẹ̀ṣẹ̀ já mi lẹ́yìn bus stop nísìnyí ẹ ní sùúrù ẹ jẹ́ n sọ̀rọ̀ tí mo fẹ́ sọ. So ẹ wò gbogbo ń pín yẹn receptionist ní káwọn máa wọ kíní kankan kan ṣe kíní irọ́ ni àwọn ló ní káwọn receptionist ní kẹ́ má jẹ́ kán rí wọn wọn ò fẹ́ rí yín ni ẹ̀yin náà wọ́n lẹ ti máa ń pariwo jù ẹ ní sùúrù kẹ́ gbọ́ tèmi náà ẹ wò tẹ́ bá mọ̀ pé nílò olè yín tẹ́ mọ̀ pé ṣì nílò ọkọ yín advice tí máa fún yín ni wípé kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe máa rí wọn kẹ́ ẹ bẹ̀ wọ́n ṣe gbọ́ kẹ́ ẹ bẹ̀ wọ́n ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kì í ṣọ̀rọ̀ mùsùlùmí àbí kìrìsìtẹ́nì ọ̀rọ̀ ìfẹ́ ni. a ní kẹ́ ẹ bẹ̀ wọ́n ẹ lọ kẹ́ ẹ lọ bẹ̀ wọ́n tá bá ti fẹ́ lọ ẹ ṣáà make sure wípé anybody ò mọ̀ pé ẹ̀ ń bọ̀ ṣe ti gbọ́ tó bá kọ wájú sí yín kẹta tó bá kẹ̀yìn sí yín kẹta tó bá kẹ̀yìn nìkan kẹtẹ́rù ara yín pa mo sì sọ tèmi o kò sí wàhálà ṣẹ gbọ́ ó dàbọ̀ ó dàbọ̀ ṣẹ gbọ́. hello àǹtí mi àǹtí mi kò dáa láti jọ́ ẹ̀ látijọ́ tí dájú ti ń pè yín ẹ̀jẹ̀ ti ń pè yín ègbé kọ́ àǹtí mi kí ló dé ṣé ọ̀rọ̀ tí dájú náà bá yín sọ ló jẹ́ di nǹkan tó yẹ pé ẹ̀jẹ̀ fi sá fún wọn báyìí àǹtí mi tara yín náà ló bá yín sọ náà. Oh, àǹtí mi ẹ̀yin náà ẹ wò ẹ̀yin tẹ wá láti ilé onígbàgbọ́ kí wọ́n sọ pé fẹ́ lọ fẹ́yàn nílé muslim àǹtí mi ẹ wò náà ṣé tó náà lè ṣe wọ́n sọ pé ìfẹ́ wá àǹtí mi ẹ jọ̀ọ́ ẹ rò dáadáa o ṣe ti gbọ́ ok àǹtí mi mò ń expect ní ọjọ́ lè máa wá ok all right àǹtí mi ṣá ọlọ́run á jẹ́ kó gbọ́ látara wọn náà ló fún bá wọn sọ kó àti sọ́sọ́sọ́ náà jẹ́ kó gbọ́n. ó ti jáde wọn lọ́wọ́ àtọ̀tún wa tó sì ṣẹ́rí ṣẹ́rí ibi tán bá já ṣẹ́rí ibi tán bá dẹ́ ó já lù lọ́jọ́ ẹjọ́ máa ràn ìgbẹ̀yìn náà ni sóhun màláyé ẹ̀dá òwe akọjá òfin akọjá òfin jàmbá fún jàmbára o jàmbára òfin ẹ má sí ẹ má tó mọ̀ ẹ má tó mọ̀ ẹ má tó mọ̀ ẹ má tó mọ̀. kí ló ṣẹlẹ̀. kọ́sọ̀ mọ́líkì kí ni mo ṣe fún ẹ ṣàánú fún mi mọ́líkì dáríjì mi ẹ kò easy fún mi kò easy fún obìnrin kókó ẹ kúrò lé kò easy ṣàánú fún mi mọ́líkì. nígbà tọkùnrin náà fẹ́ ṣe àgbákò ṣé ó máa dédé kúrò nílé ni àmọ́ tó bá ti jẹ́ ìṣòro lobìnrin tó gbé sílé kó rọra kúrò nílé kó máa gbígbé ayé àtàlàfíà àtẹ̀yìn òfàgbà kò fún rẹ̀ á kúrò nílé àwọn tó bá rí ẹ tó múra ń sìn kò jáàbò ẹ bó o tiẹ̀ mọ bó ṣe ń we tí wọ́n rí ẹ tán ni èèyàn tán wọ́n sì mọ̀ pé à <laughs> ìran àgbákò oríṣiríṣi níbẹ̀ lára anyway um, that's fine èmi ò fẹ́ ìṣòro fúnlé ayé mi ni mo fẹ́ ìsinmi torí màá lọ látàárọ̀ màá dé lálẹ́ wàá dẹ̀ tún kó ṣòro bá mi so kí wàá ni mo fẹ́ máa dúró tí ẹnu lé sí àtọ́jọ́ tó ti dáwọ̀ sí tí ó gbádùn ayé ẹ̀ ṣé mi ló gbádùn ayé mi. Maliki mi ò gbádùn o Maliki mi ò gbádùn bá mo ṣe fẹ́ gbádùn o sí ilé Maliki ó yá ó yá. sọlọ yìí tó ní nǹkan tí mo bí ẹrù tó ti bá ẹ lára mu àbí kò bẹ lára mu. má bínú má bínú má bínú. dúró lọ ṣé mo ṣe nǹkan tó lòdì sẹ́sìn nígbà tí o ṣe pọpọ lọ ẹ lọ Islam gbà mí láyè ó gbà mí láyè kí n fẹ́ ẹyọ kan méjì mẹ́ta àbí mẹ́rin tó bá wù mí ah. wọ́n dẹ̀ máa ṣe bí ẹni tó yẹ gbóná Ah. gbóná mọ̀lẹ́ kí o gbóná orí yẹn sì gbóná ti dá. sórí gbogbo eléyìí tó sọ ìkò bá mi mọ́ torí bí mo ṣe wà mo ti divorce lọ nínú ara mi ah! it is either kó gbà kí n ṣe nǹkan tí mo fẹ́ kó ní kálukú dẹ̀ jọ máa gbé àti wọ àti ìyàwó tó fẹ́ wọlé ẹ̀jọ̀ máa gbé nígbé ayé àtàlàáfíà simple and short. mọ̀lẹ́ kí mọ̀lẹ́ kí mọ̀lẹ́ kí sànú fún mi mọ̀lẹ́ kí o ti gbà pé ẹjọ́ máa gbé láyọ̀ tí kú wa la. mọ̀lẹ́. ó dá mi lóhùn pé mọ̀lẹ́ kí ṣé mo ní kí lásán kan tí mo bí ẹni ó ti gbà bó gbà. ó mọ̀ pé àwọn staffs wà ní dìde kó ìbí mọ́tò tó bá ti gbà kó pè mí àbí kó text message mi ní whatsapp. kí ni nǹkan tá a máa ṣe báyìí. Um, nǹkan tí mo wà arúgbìn pátápátá ló wà lára ẹ̀. You can't dissuade you about the most beautiful thing that has ever happened to me. Èmi bá gbọ́ ohun ẹ lọ́jọ́ kan. Ṣé ló máa dàbí ipò ayé fẹ́ parẹ́? You are a Muslim, I'm a Christian. wọ́n máa ń sọ wípé ìfẹ́ làkọjá òfin ṣé ìfẹ́ tiwa máa ń jà kọjá òfin báyìí. I really know where can it go. ọ̀rọ̀ yìí kọjá òfin. It's Omega. àkọjá òfin jábàtà fún jàǹbára ọ ẹni fẹ́ kú pàdé ẹni máa sí ẹ má tó mọ̀ pé ẹ má tó ta pílékeleke bá ń wá lọ́mọ ẹ̀ka ìjà ń bọ̀. ẹni ò mọ̀ ọ̀nà ṣóun náà ń bèrè ọ̀nà ẹni mọ̀ ọ̀nà wá ń kọ́. bírìn nínú igbó ẹni nọra ẹ̀ tó bú sẹ́kún ṣó yẹ ká kí pẹ̀lẹ́ ṣá ẹ jẹ́ ká máa wòye bọ̀ o. àkọjá òfin jàmbá ta jàmbá para o jàmbá ẹni fẹ́ kú pàdé ẹni máa sọ. wọ́n pàdé ara wọn ẹ máa tó mọ̀ pé ẹ máa tó mọ̀ wọ́n pàdé ara wọn bí bá ń wá jàmbọ̀ o jàmbọ̀ o ìjà ń bọ̀ ọ̀rọ̀ ilé ayé ó mà ti gbà ká gbọ́n nínú ó mà ti gbà ká gbọ́n níta tóbi ayélujára ọ̀rọ̀ ìfẹ́ kìí ṣe tipa ọkàn nífẹ̀ẹ́ ń gbẹ́.